ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله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 وكل ضلالة في النار عباد الله إن الله سبحانه وتعالى أمركم بأمر عظيم بدأ بنفسه وصنى بملائكته ثم ثالث بكم وقال جل في علاه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل بأن الله سبحانه وتعالى لا يقبل من أي عمل ولا طاعة من عباده إلا بتقوى الله وقال جل في علا إنما يتقبل الله من المتقين وقال أيضا إن الله مع الذين اتقوا والذين هم محسنون اللهم اجعلنا من المتقين ومن المحسنين يا رب العالمين عباد الله لقد دخل علينا موسم الحج وبدأ انتقال وانتفاد كثير من عباد الله يكسرون بيت الله الحرام لا لشيء من أعراض الدنياوية بل ملبيا بدعوة خالقهم عز وجل أما قال سبحانه وعظم في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق عباد الله لماذا هذا الإتيان لأن الحج ركنا من أركان الإسلام التي لا يستقيم الإسلام المرئي إلا به إلا الذي لا يستطيع إليه سبيلا قال سبحانه ولله على الناس مثل البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين عباد الله لقد خطب رسول الله صلى الله عليه وسلم ناسا فقال أيها الناس قد ضرب عليكم فمدوا فقال رجل أو قل يا رسول الله فسكت حتى قالها ثلاثا صلى الله عليه وسلم إنما هلك من كان قبلكم بكثرة سؤاله واختلافهم على أنبيائهم وإذا أمرتكم بشيء فاتوا منه ما استطعتم وإذا نعيتكم عن شيء فدعوه قال الحج مرة فمن زاد فما فهو تبرع أسأل الله لي ولكم وسائر المسلمين حج بيته الحرام وطواف ببيته والوقوف بالعرفة والمزدلف والمنى ورفع جبهة العقبة الأولى والثاني والثالث واجعلني وإياك ومن الهجاج بيت الله الحرام من المقبولين إنه ولي ذلك والقادر عليهم àmì ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí kápá gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ ọba tó jẹ́ kó nìkan ṣoṣo òǹlọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa òǹlọ́ba tí a kì í ṣe ẹ̀dá kan nínú ẹ̀dá rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n wọ́lu wahid al nke bó ti dùn nìkan náà ni òun ní kàtà lórí gbogbo tó wa àtọ́ka wa wípé anábọ̀wá Muhammad ìṣẹ́ àtọ̀lọ́ ọlọ́run máa bá òun ẹrú sí ọlọ́run ní ṣe ìdíṣẹ́ rẹ̀ sí ni Allah subhanahu wa ta'ala ó láti wá àwọn òfin ẹ̀sìn wa báwo la ṣe sìn ọ̀nà wo la alekun kẹ àlékún gàba sípà Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ojú pọ́ọ̀nù náà kálí kí á mọ̀ Muhammad ìfẹ́ àtọ̀lọ́ náà máa bá ó jẹ́ orígun kan tó tóbi púpọ̀ nínú ẹ̀sìn wa torí pé Allah subhanahu wa ta'ala ó pa wá láti bàbá ó ara ó pa àwọn màláíkà rẹ̀ ó fi ṣèkejì pé àwọn náà tọrọ ọ̀kẹ́ wàtá ní sàbínà ó wá sàwọn ṣẹ̀kẹ́ ẹ̀ta ó ní náà tọrọ ọ̀kẹ́ tí ó tọrọ ọ̀gbẹ̀ sẹ́ni tí fi lóore jù lọ́nà ẹ̀dá ọlọ́run iṣẹ́ àtẹ́rẹ́ àjẹjẹ tó Muhammad àwọn aráàlú rẹ̀ àtàwọn àti gbogbo náà kó nù kẹ́lẹ́ ọlọ́run ọlọ́run tá a bá àsìkò tí a wà lórí ẹ̀ a rí ọpọlọpọ pé ọ̀pọ̀lọpọ̀ oṣù táwọn èèyàn máa ń ṣiṣẹ́ hajj ó ti wọlé tọ̀ wá eléyìí tó jẹ́ wípé nígbà tá a bá ti parí Ramadan eléyìí tá a ṣe kẹ́yìn tá a bẹ aláàkójọ kó gbàlẹ́sìn lọ́wọ́ wa tàbáwọ̀sẹ̀ ní ayé ẹ̀ náà a rí pé kò tí ń tí ń wa ọjà ọjọ́ ayé ń tó ni ìjọ́wọ̀lá parí àwẹ̀ ìjọ́wọ̀lá ní hajj òtù ti wọlé torí pé lára àti àjì òun ló tó má ọ̀rọ̀ ọdún iléyá ṣíṣe abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n dára fà lọ́dún ìpínlẹ̀ àwọn náà tó ní ìkẹ́ náà lọ gbogbo àwọn tí wọ́n ti wà ní airport àwọn tí wọ́n ti gbéra àwọn tí wọ́n ti dán àwọn tí wọ́n ti mọ̀ táìmù wọn ni wọ́n gbéra àwọn tí wọ́n ti mọ̀ fáwọn lọ tí wọ́n ti padà lọ àtẹ̀mọ́sá ìgbàlẹ́sìn lọ́wọ́ wọn ọlọ́run ṣe méjì lọ́lọ́ ẹ̀yin arúṣe ọlọ́run tásìkò ìbá ti súnmọ́ torí wípé òun náà máa ń sánmà mi kọ́ọ̀tù zàmàníyà wà mi kọ́ọ̀tù màkàníyà nínú òfin ṣẹ̀ríà Islam aláwọ̀ kankan nínú ẹ̀sìn wa tó dẹ̀ wípé ẹ̀sìn wa kì í gbàgbélẹ̀ rọ ẹ̀sìn tọ́lọ́ fi rán nẹ́bí wa Muhammad sí wa iṣẹ́ àtọ̀lọ́ ọlọ́kùn máa bá gbogbo ẹ̀ ló ní àlàkalẹ̀ gbogbo ẹ̀sìn lórí ìfojúsùn ó wá ní ìtọ́ka sínú àkọọ́lẹ̀ tó tó rí ìyẹn ni pé tẹ́yà bá bi wá pé kí làwọn èèyàn ló ń ṣe hajj àti pé wá wá wẹ̀ rí rẹ̀ this is a reference from the Kitab and Sunnah that Allah subhanahu wa ta'ala command us that we should perform the pilgrimage to the holy day so tó túmọ̀ sí pé àárẹ̀ rí rẹ̀ kọ́dà àtòrí mú àlàyé rẹ̀ àtòwá rí pé ànábì wa sáǹtẹ̀ lè gbé pèsè nì eléyìí ò sínú gbogbo báwọn yẹn ń pè lẹ́sìn lónìí gbogbo báwọn yẹn ń ṣe káàkiri àwọn náà ń ṣe tọ́rìsì ni wọ́n ń ṣe báwọn pàrọ̀ ẹ̀ lè bá nú àkọọ́lẹ̀ wọn pé ẹ lẹ́nu báyìí ẹ ṣe báyìí kátó wá sọ pé ní tí èsì ẹ̀ àti kalẹ̀ fún wa ìyẹn ni pé tábà ti parí àwẹ̀ máa oṣù méjì àtijọ́ mẹ́wàá oṣù oṣù méjì àtijọ́ mẹ́wàá gbọdọ̀ rí nu tí ò àìsí ìfikún tábà máa wo dáadáa ọ̀rọ̀ jàràfà kò sí lọ́wọ́ ìlú kan kò sí lọ́wọ́ ẹ̀yà kan bọ́lọ́wà ó wà lọ́wọ́ àwọn tọ́lọ́ ń kó Hajji, our Mamlakata Saudiya, these are the people that can decide when, how to observe Eid al-Adha. Àwọn ìkọ́sọ́sọ́ ni, ó yàtọ̀ sọ́rọ̀ Ramadan àwọn kan nílùú kan wọ́n lè ṣe tí wọ́n jọ báyìí torí pé ibùyọ àti yàtọ̀ síra wọn bẹ̀tọ̀ hẹ́tì ẹni tí ó àti gàràfà a bá sì ti gàràfà ìjọ tèbí ní ha àwọn ọmọ mìíràn kàtẹ sọ̀rọ̀ ní àpẹ́ pàwà sàlékún dáadáa wọn àyè náà bá lékún lágbègbà bá lékún ní iyì bá lékún ní bàbàrà ọlá ìyẹn ní oṣù kọkànlá tá a wà nínú rẹ̀ tá a bá ti wọ oṣù yẹn gẹ́gẹ́ báyìí lọ́rọ̀ iṣẹ́ hajj ti bẹ̀rẹ̀ ìdáríkà asibata hàmì tààrí ìwà síyà àwọn olùkọ̀tàn àwọn olùkọ̀tàn ní ayé àdébọ̀ Muhammad wọ́n tún rí lẹ̀ fún wa láti mọ̀ yìí pé kò sí nǹkan náà sì ìtọ́ba adẹ́dọ̀ ìdìbò kalẹ̀ fún wa àánú ọba bá wa tuntun bá wa àfa wa àwọn olùmọ̀wá ẹ̀sìn àwọn tí wọn ò jẹ́ ó múra mẹ́rin léṣe ó ṣe hajj kan ṣoṣo nínú sẹ̀mí ayé rẹ̀ Allahu Akbar ó múra mẹ́rin léṣe mẹ́rin àwọn sàbẹ̀ lè ṣàlàyé rẹ̀ wọ́n lè ṣàlàyé ọdún tó kọ́kọ́ ṣe báwo ló ṣe ṣe mẹ́rin tó fi jẹ́ mẹ́rin tó fi hajj nìkan ṣoṣo ló ṣe àkọ́kọ́ kì í ṣe tó kó hajj lẹ́wọ̀n òjò wọlé ìyẹn fi sanẹ́tì sáàbùtà

ó wá fi sanwó hajj àjọ yẹn ò tí ì wá parí àjọ yẹn ò tí a sí àsìkò fi tó yẹn wá lọ yóò ti máa bá lọ torí tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ àjọ ó ti mọ̀ nínú ọkàn rẹ̀ fún mi tó n ti omi àtẹ̀yìn ká ṣiṣẹ́ yìí ó pàtàkì púpọ̀ ó dà ká fi sẹ́mi wa ó dà ọmọ wa kájọ yìí pé tẹ́ ti ẹ̀sìnlẹ́sọ̀ pé ẹ̀sìnta hajji torí kí ni gbogbo àwọn tí wọ́n lọ sí ṣe tí wọ́n fẹ́ gbèrò àwọn tí wọ́n lọ táwọn náà múra tábí alákọ̀ọ́jọ kó ṣe rọrùn fún ìyàtẹ̀yìn a máa rí wípé kò sí gbọdọ̀ gbèrò tó wà lórí ẹ̀mí wọn kọjá wípé àwọn fẹ́ lọ jẹ́ ọba àwọn kan kan ẹ sọ

فَقَبِّتْ فِي النَّاسِ àwọn olùmọ̀nítà sí wọ́n ní ayà ìjẹjẹ wọ́n ti ẹ̀jẹ́ pé ń gbójú pa lẹ́gbẹ̀ẹ́ Muhammad àmọ́bí masáàbà ti lùkú masáàbà òòlà ẹni sọ́ba adára bá sọ̀rọ̀ lórí ayà ìjẹjẹ àmọ́bí Ibrahim ni. láti ta ìṣòro nìyí. bàbá àgbàfà mẹ́bíwá Muhammad kì í tẹ́pọ̀ pilẹ̀ rẹ̀ gan ayé tí wọ́n ti ṣe ájì olópilẹ̀ gbogbo tí ájì àtòun àtìyàwó rẹ̀ àtọ́mọ́ rẹ̀ àwọn ọba bàbá ló ń sábàdì dáadáa àbẹ́ èmi àti náà sábàdì dáadáa dápò sábàdì àkúrú ìbàjẹ́ lẹ́yìn ó kò láyé kan tí wọ́n máa gba ẹ̀sẹ̀ lẹ́yìn rẹ̀ rẹ̀ gbogbo ẹni bá gbé ọ̀nà kankanlẹ̀ tó jọ́nà tó dà pàláwù ajú ha yóò máa gbẹ̀sẹ̀ rẹ̀ àtẹ̀sán àwọn tó bá ń ṣe lẹ́yìn rẹ̀ wà mọ̀ sọ́nà fún lọ́sẹ̀ ṣẹ́yìn ha ẹni bá pilẹ̀ aburú kan ilé àtẹwọ́ ilé ijó ilé òòrè ibi tá ti mutí ibi tá ti pààyàn bẹ́ẹ̀ mọ̀ pé tó bá ti kú ọ̀láyé tó máa ń ṣe lọ yóò mọ̀ ìgbàládà rẹ̀ pé òun ló pilẹ̀ àbókọ́ ọmọ ìṣe gbogbo sábà ní iṣẹ́ ṣe yóò máa lórí ẹ̀ṣẹ́ ìgbàlùkì àmọ́ ọlọ́ ìjọ àlìkàmù wà dé 1000 years 2000 years àti ah, mà àjẹpẹ́ tálìkàmù ọ̀dẹ̀lẹ̀ ni wọ́n mọ̀ gbà commission a ọ̀dẹ̀lẹ̀ àjẹpẹ́ Ibrahim wọ́n lára wa àti sẹ́yìn kò bá ti sẹ́ àjì lóyà kù eléyìí àdéhùn ọba bẹ́ẹ̀ dání ipe wọlébì arsala wa aláàbí ní kòlí wàkàfà ẹ̀ pé àwọn èèyàn máa

ìyẹn ti láti jọ́tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ìsìláàmù ló ti ṣe ní global religion torí wípé kí ló fà ọ̀rọ̀ tó ń sọ yìí kò sọ pé pé lárúbáwá kò sọ wípé pé ọmọ amẹ́ríkà kò sọ pé pé russia wọ́n ní wàhálà gbogbo tí jẹ́ òrìyàn láyé

níjẹbi láti us àríkan àwọn mùsùlùmí láti germany ó wà fún àbẹ́lẹ̀ kan ní wọn wọ́n ní láti germany àwọn fẹ́ gbé kẹ̀kẹ́ lọ mẹ́ka aláwọ̀ àtúwà aláwọ̀ àtúwà sẹ́yìn tó ìyẹn sí pé ẹwọ dọ́tà wa nílẹ̀ yìí náà táwa yìí báwo yẹn ti fẹsẹ̀ rìn lọ mẹ́ka ẹsẹ̀ ẹsẹ̀ yìí à ọlọ́run àmọ̀ bẹ́ẹ̀ ọmọ náà ló kó eléyìí ti báyé kálukú jẹ́ inú ọnụ adábàtú sáàmù wọn àgbẹ̀kọ́ ọ̀nà lókun ẹjá tẹ̀mọ́ tírẹ̀ náà láti ẹsẹ̀ ìyárìn lọ́jà bá ẹ̀yin ẹ̀kọ́ yín tẹ́ bá tẹ́lé ẹni wá lọ́jà owó lé sáré lọ́la nǹkan wá kó sára kó ojú ọkọ ọ̀kadà dà. àti obìnrin atọ́kùnrin àlórí mọ́ àwọn ìwọ̀n pariwo pẹ́sẹ̀ kòtí tá àforúkú rẹ̀ pé àwọn tí wọ́n ṣe wàhálà àwọn ẹ̀ka pariwo orúkú bẹ̀tọ́ lọ́n tó fún wọn lókun rẹ̀ ibẹ̀ kọ́ salam ó ọba títí èrè oṣù ọlọ ìrẹ́ Ibo lóhùn mi lè láyé. Ibo kò sí kò sí tí ti èèyàn ẹ̀gbọ́n tó ihe ẹni kó pàwé yẹn ìwọ́n kà sọ pé ọlọ́run kọ́ lé omi ẹwà máa ìwọ́ bí wọ́n ṣe dáhùn bí wọ́n ṣe wa ìyẹn láti mọ̀ yìí pé gbogbo ẹni tí ó bá lọ ájì wọ́n gbé lẹ́yìn o wọ́n pọn lọ o yóò gbọ́ mọ́tò ni o yóò gbọ́ bàálù ni o ẹ̀já màtẹ́rẹ́ lọ ó ni tí ẹni tí ò ní mà wọ́n kàn pé ni àti rẹ́ni fọ́wọ́ àmọ́sọ́láṣí ọlọ́ba àtàlẹ́kọ̀ àwọn dáadáa wo lè ṣe dáadáa ọlọ́run sàwọn náà lẹ́nu eré tí lè ṣe dáadáa o àríṣì kìtà àmì rí ọlọ́run rẹ̀ fún lọ tó

torí pé ìṣèpè yẹn ìṣèpè ọba abẹ́dà ni ẹ̀yẹ ń sìn ọlọ́run torí kí ló fà á sẹ́ni àti gbọ̀dọ̀ fi sínú èrò mọ́rọ̀ fún òkèlè lọ́rọ́dún yìí o sẹ́rí yéṣù ta ní oníṣẹ́ mùsùlùmí tiwa lónìí àìkọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kalẹ̀ sí ìdájọ́ tó gbé àìkọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kalẹ̀ kó tó bí nípa afẹ́ lè fún gbé kéèyàn tó bímọ ẹ jẹ́ kó lọ kẹ́kọ̀ọ́ pé ẹ báwo làá ṣe fẹ́yàwó rẹ̀ kéèyàn tó wá fẹ́yàwó rẹ̀ wọ́n bèèrè sí ẹ̀dákùta ni wọ́n ń pèlú obìnrin kí ni ìdájọ́ obìnrin fífẹ́ ní padà fẹ́yàwó rẹ̀ sí dị rẹ̀ àìwádìí olóyìn àmọ́ tó bá jẹ́ pọ́wọ́ ayé ni kò sí fẹ́yàn léṣe ara ẹni tí máa tẹ̀lé àwọn onítò fún bọ́lọ́ yóò kárí pé rárá èmi náà sáfẹ́ fojú mi lórí ẹ̀ náà ni èmi náà sáfẹ́ rí ni mo fẹ́ wo tí mo fẹ́ rà ń bò bọ̀rọ̀ ayé àmójú wa lọ tó bá bọ̀rọ̀ ẹ̀sìn à nílé fọ́lọ́ ọ̀ àwọn ìmúlẹ̀bẹ̀rẹ̀ ẹ̀sìn à nílẹ̀bẹ̀rẹ̀ àwọn èèyàn màrún kí wọ́n ti fẹ́ lọ hajj oya sẹ́gbà tí hajj bá kọ̀ lábí tòní láti máa káwọn ẹ̀fẹ́ ẹ wá ṣe tẹ̀kùnrin látẹ̀lẹ̀ ẹ̀rá ibẹ̀ kọ́ la lọ a máa fẹ́ pè wá láti èsì ọláwo tí ẹ̀mí ń bẹ pẹ̀lú fẹ́ni tó gbèrò láti ṣe hajj àbí umra ẹ̀yẹ ń ṣan ẹjẹ́ àwọn mẹ̀fẹ́ hajj tá sọ fún wa yìí rúkìnnú ní arkani islam orígun kanú orígun ẹ̀sìn ni ti já mùsùlùmí tí islam èèyàn máa fi dúró déédéé a gbélé dúró kun lóko mẹ́rin tó túmọ̀ islam ní ẹyọ rẹ̀ títí ń dúró dáadáa sẹ́ni tó bá ní kàpá ẹni tó bá ní kàpá tó lọ kọ́ títí ìdájọ́ bá fún ìdá sáré lọ́dún yẹn náà hmm. ẹni tó ní kàpá tó ní owó àwọn èèyàn owó pa àwọn èèyàn bá mọ́tò kò sí lọ ájì àwọn èèyàn kọ́ lé mẹ́ta kò sí lọ ájì ó wá <laughs> bàtà tẹ́lẹ̀ mi wọ̀ ó pọ̀ sí bàtà rẹ̀ méjì tẹ bàtà takọ̀ ó tẹ́wọ́ múra bàtà wọ̀wọ́ bàtà ọmọ ẹgbẹ́ ìlú ìlú tí ń lọ́wọ́ ẹlòmí rẹ̀ kan ṣoṣo olùhàjì tí aláàfọ́ ni ó ní wà ní láì hajjì ọ̀rọ̀ ó èèyàn lọ́ba

àwọn èèyàn lọ fagbára rí ẹlẹ́gbẹ́ Omi ti wá gẹ́gẹ́, oní àwá gẹ́gẹ́ mú, fọ́nrí gbogbo ọgbọ́gbù tó kọjọ ìgbọ́kọ́ mi ní, a sọ tí ìjọba rẹ̀ lè ti gbà ń sọ́rọ̀ kò dá ní lójú pẹ̀lú ìlú pẹ̀lú ìlú gbẹ̀rún. mo lè fọ́ kára tọ́lọ́ ya ìyá lọ́la tẹ́lẹ̀ ní wọ́n gbọ́ bí ó ti fayọ́ nù lé làwọn yóò bá wù ẹ má wọ ọpọlọ ọgbẹ́ lómi ìjọba agbára dání sí pé mo fẹ́ gbèrè lọ́wọ́ yìí ibẹ̀ láti mọ̀ wípé ìta hajj orígun kan nínú orígun Islam ni a ń bí Allah subhanahu wa ta'ala tó jọ atẹ́yẹ atẹ́yìn tó ha mọ́ta mójútó wa ẹ̀yà sallallahu alaihi wasallam o sọ arákùnrin kan náà sàhábà bó wà ní jòkó ẹ̀bá àti jòkó yìí ló bá ní ya Rasulullah àkúlà àní sí ọ̀dọ̀dún ẹgbó sàhábì aláwọ̀ wọn lówó ó tún wá dùn sí ọdọọdún rà lọ ajẹ́tẹ́nu rẹ̀ dùn lẹ rà lọ ànábì wà dá ó wá wí bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ ànábì gbogbo tí ń bá ti fi ilẹ̀ fún yín ẹgbà bẹ́ẹ̀ ẹ mọ́ béèrè béèrè ọ̀pọ̀lọpọ̀ yìí táwọn àwọn ilé ìsáájú yìí béèrè ló kó parun bá wọn látọ̀dọ̀ ànábì wọn wọ́n fún ìtàwọn ànábì wọn ànábì ní tí ń bá pé bẹ́ẹ̀ ni ipa yóò ní lọ́dọọdún àmọ́ tí mo sọ tẹ bẹ́ẹ̀ bá ti lágbára ni bẹ́ẹ̀ bá ti lágbára ti bá wọn àmọ́ ẹ lọ́mà dáadáa alhajjú marra alhaji hajji sí hajji ṣíṣe ọ̀ràn yẹn kan náà ní lọ́dún lọ́dún sí tẹ̀mí ayé yẹn ẹ̀kan lọ́ràn yẹn rẹ̀ tẹ́yà bá ti ṣe hajji lẹ́ẹ̀kan ọ̀ràn yẹn ti kó ẹni bá wá wù wà záàdà fàwọ́ àtàbàwọ̀ ẹni bá wù tọ́lọ̀ fẹ́ ṣe hajji lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹlọ́mọ̀ pé ẹrú

láti kọ́ àtọ́ àkàrà lòun àtàfàwà mẹ́lìkì ọmọ anis mẹ́mọ̀dárò lè yíra tó wà bá fẹ́ lọ ájì bá ti pèsè tó wáni àwọn olófẹ́ lọ ájì orí ẹmọ ẹdẹ́rù jọ ẹjá máa múra ọ̀sẹ̀ tí mọ́ra ájìra wọ́n àti kọ́mọ kẹrù wálé wọ́n àmọ wálé rẹ̀ wálé rẹ̀ tó bá tọ̀ la ó tí wọ́n lọ báyìí yóò wà Ọmọwá ti ájìdé wà pẹ̀lẹ̀ kẹ́yìn ẹ máa kó lẹ́lé ẹwúrú ládátáwọ̀ ló gbà lára àwọn èèyàn. Wọ́n bá rẹ̀ ti nìyẹn, ó ṣe wọ́n láàfá olùmẹ̀sìn, ó ṣe wọ́n ní olùjọ́sìn, ó wá ṣe wọ́n ó wá ṣe wọ́n lọ́lọ́ ọ̀fẹ́ pátá ìtàwá náà ọlọ́run àtẹ̀yí tó dá gbogbo wa Bàbá wa kan mo fún ọba tiki dákàn ẹrú dákùn mọ́ dákàn máa wà gbogbo orí wa lọ dákùn gbogbo ọba àbúlẹ́dà tó hàn wá wa bàbá yẹn lọ hajj tó láti lè sọ̀rọ̀ wọn fún wa ní táìmù kan wọ́n lọ hajj lọ́dún kejì sẹ́yìn àbọ̀dúgbò lọ láti láti ni lọ. gbogbo tó kúrò nìbàdàn tí mo bá lọ tá a bá kírun hajj tá a bá ọ̀rọ̀ yẹn tán tá tí mo fẹ́ kọ́ wọn bá ń ṣe dákun mo fẹ́ lọ hajj kódà kọ́lọ́ bá ràn wọn náà lọ́wọ́ dákun mátà ràn mí lọ kí n sá lọ hajj kú fẹ́ kẹ̀kẹ́ ó ní kò sí ti ìlé ti gbọ́ ilé tó wà lẹ̀ àmọ́ ẹ̀mí lónìí kú fẹ́ kẹ̀kẹ́ mo á máa rò pé á ah! mo bàbá yẹn ti lọ hajj o tó ní gbogbo ọmọ rẹ̀ ní tí bàbá yẹn ti sọ̀rọ̀ at early two thousand and ten two thousand and eleven gbogbo wọn pátápátá kò sẹ́ni kọ́lọ́ ọba aláàtì ìbùkún ọ ga hajj nígbà yẹn àmọ́ pàwọn òka kò tó tìrì nílọ ní pàwọn òka àwọn tó tí ìrọwọ́ ti dẹnu dáadáa bàbá rẹ̀ ṣe Kọ́mọ wa ẹ̀ tí wọ́n lọ hajj ní mẹ́rin fún mi kílíọ̀. Ọmọ ọmọ ọmọ kí láti ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àdìkejì ọmọ wọn kejì ló wá pè láti Canada ọlọ́wájú lọ ó lọ Canada kò sí ìtọ́dún méjì ó ní ìmọ̀ mẹ́ta kò kí ni mo lè ṣe fún dáàdì náà wọ́n ti ṣe wàhálà lórí mi púpọ̀ wọ́n tọ́ ya mi wọ́n tún wá rè mí náà sójú ọ̀nà dáadáa mo ní sórí mo mà sí nìkan pẹ̀lú bàbá bàbá rẹ̀ bàbá màmá rẹ̀ mo fẹ́ lè ṣe ní pé bí ó lọ ájì ò gbọ́dọ̀ wá sọ fún kó lóró mo sùn ìjọba bá ti mà tí ó lọ ájì kò ní sọ kó má jẹ pé lẹ́yìn yóò dé bíbí rẹ̀ ó máa ga àṣírí tí mo sọ fún nìyẹn ó dẹ̀ gbà bẹ́ẹ̀ ó ní wọ́n gba pásọ̀tù bàbá lọ gba pásọ̀tù bàbá wọ́n kọ́kọ́ fura èrò wọn ni pé ọmọ ẹ̀fẹ́ náà wá Canada èrò wọn ni ẹ wọ́n ni a ah, tí ti pọ́mọ ẹgbẹ́ lòdà ah, orí náà ni ẹ lọ náà nù kò ti dá sí láti kọ́ bá fún wa ó ní àìsàn ní ájì kan ẹ lọ bàbá rẹ lẹ́kọ̀ọ́ kọ́ yín ti jáde bàbá sọ sábẹ́ lọ ájì bàbá ni àtọ́lọ́ ọba tó gbà sí bàbá yẹn mọ́ta gbà sí ní àtẹ̀yìn náà الحمد لله ثم الصلاة والسلام على نبي المصطفى صلوات الله وسلام عليهم وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين àwọn láti ń bẹ fún ájì ó tó kí èèyàn máa palẹ̀ rẹ̀ mọ́ ó tó kí bàbá èèyàn máa sunkún ó kó jèrò ń gbà wà kátàwà ní ìmọ̀ dájọ́ lórí ẹ̀ pé ẹ̀já sí cooperative tó bá dọdún ìkàkó fún lágbájá tó bá dọdún ìkàkó fún lágbájá tó bá dọdún ìkàkó fún lágbájá mo rán sí vividly ọ̀kan ní ọjà máa wà bàbá náà má sábà mi kẹ́ bàbá náà ọlọ́run dákun má sábà mi sí wọn ará àdúgbò ń bẹ̀ náà ọmọ ilé ìsàwò ni wọn ọmọ ilé ìsàkóso ni wọn alájì olówó náà máa pè wọn alájì abdulrasaq olówó ní ìgbàgbé bàbá yẹn ọmọ wọn sanwó hajj wọn lọ́dún yẹn ọmọ wọn sanwó hajj wọn lọ́dún yẹn ní wàhálà ọ̀rọ̀ eji àtọ̀rọ̀ kòró ló tẹ̀lẹ̀ nígbà tọ́lọ́ ọba abẹ́dà fẹ́ ọkọ̀ sùkán tí wọ́n bẹ̀rẹ̀ sáájì lọ́lọ́mọ alájú sọ́dọ̀ kí lẹ́yìn pẹ̀lú olóyìn ọlọ́gbà ló gbà ọgbà torí tájú ẹ̀ ti tájú sẹ́ wọ́n ti sanwó ẹ̀ sí lọ́nì torí pé ẹ̀ ti sáájú torí pé ti bẹ̀tẹ̀ lọ ájì wọ́n ju báwà ẹ̀ lọ ájì ṣíṣe gbogbo lẹ́sẹ̀ gbogbo kọ̀ ní ìtura ilé ọlọ́run fún

ó ní òòmù tí mo fẹ́ sọ ni rídà án àṣìṣàrì mo fẹ́ dá májẹ̀mú ni à ẹ̀mí ni májẹ̀mú wo ló fẹ́ dá májẹ̀mú wo ló tó fẹ́ dá májẹ̀mú wo ló fẹ́ kọ́ bá bẹ́ẹ̀ sọ fún ọ. ó ní kú ẹ májẹ̀mú tí mo fẹ́ dá ni pé mo fẹ́ fún ọba yìí ní gbàdú bí mo ti ń gbàdé ìfọ̀ yìí kọ́ bá bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀fẹ̀ méjì mi ẹ̀mí ni yà á mú èrè amúlò tí ò yí ẹni alìsílámù yá àdìmọ̀ máa tí a bá ti wọlé ìsìlámù báyìí gbogbo tó fi pátápátá lọ́wọ́ òkòlù ẹ̀jẹ̀ wàlẹ̀ ìjìrá tún yá àdínú máa kọbùlá láàdínú máa kọbùlá tẹ́ ẹ̀bá ìṣẹ́ ìjìrá tó fi ti mẹ́kà wá sí mẹ̀dínà bọ́ ṣe wáyé gbogbo tó ṣe lẹ́sẹ̀ pátápátá ọlọ́run kò rí ẹ̀jẹ̀ wàlẹ̀ ájú yá àdínú máa kọbùlá tẹ́ ẹ̀bá ìlú ájì gbogbo tó ṣe pátápátá ẹ̀rọ bẹ́ẹ̀ ní ìta ta ní sẹ́yìn pé ìgbàwọ̀ èèyàn ma pọ́ńtì ọlá tí ń dẹ́kun kẹ́kọ̀ọ́ pé ọlá ìdáná. Bọ́ọ̀lù ẹ̀rọ bá sì fi nǹkan kan ní ìṣòro ẹ̀ lówó ẹ̀ lówó bí ọdún Abíọ́lá ẹ̀ lówó bí Dangote ẹ̀kọ́ mọ̀ pé àmọ́ ẹ̀mí pẹ́pẹ́ ti kú. Ìgbàlẹ̀ rú wà bá. Àmọ́ àwọn èèyàn ilé tọrọ àlìjẹ́nà pé láwùjọ àbá tọrọ nǹkan kan fún mi àlìjẹ́nà ẹ̀ tọrọ fún mi. Ẹ gbọ́dọ̀ adékẹ́ni Sàwùdáàni خادم النبي صلى الله عليه وسلم سوبان رقمي لورو ذاك فاز ابو محمد انا بي فاز ابو علاني ابو عارف ابانا لين له لورو ọkùnrin kalẹ̀ yá sàwọ́dán ìrẹ́ sàwọ́dán kí ló gbé ọdẹ lórí ó ní mo fẹ́ bomi fún ọ ní mo fẹ́ pọ́tàdì ìtẹ́kọ̀ọ́ tó dàmú lórí ó kùnmọ̀ wé mi kiri orí àwọn ọdẹ tó dẹ́ omi kalẹ̀ mo wọ́n sọ́tàmù tó dì anábìwá ní ìrẹ́ sàwọ́dán kí ló fẹ́ gan fẹ́ màṣì lórí tó bá fẹ́ Ah, opportunity sábà sábà àti ìrìnàjò ìgbéra dé ọlọ́run Lamborghini aláìníkàsí aláìníkàsí èèyàn ọ̀rọ̀ gbà mẹ́ ó báwọn èèyàn sọ̀rọ̀ ẹ bá bí àwọn èèyàn lọ́wọ́ bàbá ọlọ́run sẹ́nitọ̀ ni ó àwa ni sẹ́nitọ̀ ni ó gọ́ọ̀mù tó kánú bèèrè kó mọ́ yẹ̀ ní òkú ah, tẹ́ bá jẹ gọ́ọ̀mù tó bá bẹ̀ mọ́ ẹ̀nà gan ìyẹn gbọ́dọ̀ mọ dẹ́rù bà wá but abúlé ọ̀run níyàtí ní ìsàn eléyìí tó gbọ́dọ̀ gẹ́ẹ̀tì náà wọ́n bá wà ní ti ọlọ́run àlùjẹ́ ẹgbẹ́ ọdún sàwọ́dá náà sọ ó ní orí ìlú mùrọ́ pàkàkà fìjànà nǹkan kankan mo fẹ́ kí n wà pẹ̀lú rẹ báyìí lálùjẹ́nà tẹ́kọ̀ kò sọ fálùjẹ́nà lásán ó ní mo fẹ́ kí n wà pẹ̀lú rẹ abẹ́bíwá àtúrí lè bẹ rárá rí fáwọn tó ń fẹ́ ní ìfẹ́yà ó dá bèèrè ní ìfẹ́yà tẹ̀ sí ó ní láwùrí lè bẹ rárá rí kí n fẹ́ kankan abẹ́bínú dákúdà tó ronú ronú ronú bèèrè ní ìfẹ́yà tẹ̀ sí tó bèèrè dákúdà bèèrè gà ó yàtọ̀ sí yẹn a ní mo fẹ́ kéde àti náà bẹ̀rẹ̀ báyìí láti jẹ́nà ó bẹ́ bẹ̀ pẹ̀lú àwọn ànábì ọlọ́ ẹgbẹ́ ló ti tó kùrọ̀ pàdé ó bẹ́ bẹ̀ pẹ̀lú àwọn ànábì ọlọ́ ẹgbẹ́ sá ànábì sọ ànábì ní àìní ala nẹ́sì kẹ́bi kékeré kẹ́ sojú ràn mí lọ́wọ́ lórí ara rẹ ọmọ torí kalẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ kí n tó pọ̀ fọ́dù àlìjẹ́nà nù kí n tó bá tó dé àlìjẹ́nà táwọn ni yóò fi ná fifteen million lọ́mọ́kà ó tó bẹ́ẹ̀ ẹ̀ wọ́n fà bàbá wa mẹ́rin àwọn náà wọ́n tún nára ẹlòmí yóò fẹ́ jòkó in five hours ó ti dé mẹ́ka ọdún méjì lọ ọdún méjì padà kò lè pé wọ́n padà délé ẹgbọ́n náà tí wọ́n ti rọrùn wá rọrùn àwọn èèyàn fẹ́ lọ àwọn àwọn àwọn tí ń lọ sí ìpínlẹ̀ àti náà à ṣé o ti ra lé ní ẹsìn gra à bàbá kí ní àwọn ẹni al'umurata ila al'umura kéyẹ tó múra kẹfẹ́ tó fèmí kàfàrà tún lè máa bẹ̀yìn náà ó mọ̀ ń pa ẹ̀sẹ̀ tó bá wà láàrin rẹ̀ jẹ́ ni ó ní wà láhájú màbúrú àdìsá bá ṣe tó bá nínú tó tún lágbára jù bá a fẹ́ tẹ̀lé àti ó gbọ́yé alẹ́mọ́lẹ̀ parí ẹ̀ lọ́sẹ̀ yìí bá a fẹ́ káfọ́ fún àmọ́ ìyáwó tó wà lọ́n pé ẹ̀wá o iṣẹ́ ẹ̀ kò ṣeré o ẹ bá ṣe ẹja àjìjì abẹ́rẹ́ ìrìnà bí yóò bá o yóò bá rẹ̀ wúwa máa bá àdìgbà bá dé mẹ́ka wọ́n ti dé mẹ́ka ní ìsìn wọ́n ti gbàgbé àwọn yẹn ti dé Madina báyìí bí mo ti ń bá ń sọ̀rọ̀ ń wọ̀n dẹ́mọ̀ àwọn ti dé Madina báyìí ló ṣe kọ́rọ̀ ọ̀hún mú mi lẹ́nu wọ́n ti dé Madina báyìí ẹ̀rọ gbogbo ká nìyàtẹ́ ó dìjọ rò tí a bá bẹ́ẹ̀ nàìjíríà báyìí kílẹ̀ ẹ̀mọ́ tó yẹ kó ṣe kílẹ̀ kó máa jẹ́ kó máa jẹ̀rán lọ́wọ́lọ́wọ́ báyìí pé ha kí n sì pàdé àmẹ́lì báyìí kí n sì rí ìlú dáná bíi sí sálómi ló tẹ̀lé ayé ibi tó kú a kí n sì sùn kí n sì lálà àbí kí n sì rí lójúbọ kí n sì bímọ ọlọ́run màtánù èmi náà wà wọ́n tó sórí láyé jẹ́mi náà sórí rẹ̀ kò rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀ mọ́tán wákàtí gbóná ti ń kẹyìn eyín mẹ́ta tó alájì ẹlápọ̀tẹ́ ẹ̀mọ̀dúgbà ti tẹ̀yí mẹ́ta àwọn àbá sì wà ó lè láwọn ọlọ́mọ ti wá lórí ayé ó lè ní wọ́n wọ́n ti wàdé eyín mẹ́ta àà alájà tó bá tẹ́ kàn yìí tí ò ní bó ọlọ́rí tírí tírí ọ̀fẹ́ dọ́là ni o ó ti mọ̀ pé kò gbowó náà gbogbo yóò wá gba dọ́là lọ́wọ́ rẹ̀ ní sẹ́tọ̀ òyà torí pé tó mú lẹ́nu orí kí ni wọ́n lé yín Mẹ̀dínà ló dáa sẹ́yìn Mẹ̀dínà ló wà wà lọ ẹjẹ́ àparí ọ̀rọ̀ yìí bí kálí padà sórí ẹ̀kọ́ lọ́jà jùlọ mẹ́jọ lọ ẹgbọ́n sáàmù ẹ̀dùn pẹ̀lú. tó bá ti márùn kọ five million five thousand tó bá ti mẹ́wàá ten thousand tẹ́lẹ̀ àti ilé kí ten thousand láyé báyìí fún mi. bí ẹ bá ọrụ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ kan ní wọ́n sáájà nábì ẹ̀wọ̀ òfin táwa ń gbà ní ìsìnà tó gbé kò lè lọ mọ́ sáájà lọ kírun. ọwọ́ náà ní bá wá ọ̀rọ̀ ẹ̀yẹ̀ kan ní fún wa fún àwọn bàbá bàbá wa. bí ń wá ń wá Ah, ó tẹ̀ tọ́rọ ara kwara wa sára city náà máa kó wọn lọ àti sára mọ̀jọ́ sára mọ̀súrù mọ́sálásí náà bẹ̀rẹ̀ wọ́n ní kò sí ìgbà àti kíkọ́ lóhùn ti gbà mo nà bẹ́ẹ̀ ní kí ní nàìjíríà lẹ́tọ́ bẹ́ẹ̀ ti lọ. àwọn èèyàn ọ̀rọ̀ pẹ́ níbo ní haramu mẹ́ta tàbí sọ́gbọ̀n wà bá haramu mẹ́ta kí ó ṣe dédé hundred thousand hundred thousand hundred thousand ìwé ọ̀sán wàtálẹ̀ pé ní ah, ọmọ ìyàwó aláríwá sára wọn ni tí àwúsá bá lówó mi ṣẹ̀kẹ̀rẹ̀ ẹmẹ́jẹ̀ ń sẹ́yìn jímà ó ti lọ jímà ó ti lọ jímà ó ti lọ ọdọọdún ni slọ́ọ̀tì kan ló fún gbogbo southwest slọ́ọ̀tì state kan lọ́dọ̀ wọn ni pé àwọn oníhìn fàǹtì wọn náà máa dá fúlàní àti bòròrò ọ̀rọ̀ mọ́tàmọ́tà fúlàní mú tí ló ti sí onílé tí àwọn ṣe wọ́n báyìí ní ọ̀rẹ́ mi tó ẹ̀ka tó gbéra lónìí àti sọ̀rọ̀ wọ́n bàálù owó bẹ̀ lọ́wọ́ fúlàní kò rọ́mọ tí ó ta pẹ̀lú owó wọ́n ti ní ìdíkà ní wọ́n ní ten thousand ó ní òkè dàkúdí dàkúdí ó ti المسواك وقوموا إلى الصلاة يرحمكم الله